الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا ولا أبا أبا الله أبا تي تجيواني أروي أبا نال أبا تي أدقفوا أبا لا أبا الله سبحانه وتعالى قال موسى إذا صلاة أبا دواتي أني كوكاوا تي أنشي قال موسى إذا فوا أشهد أفهم أبا ما فوا àwọn òbí wa àti gbogbo àwọn tọ́lọ̀ ń lọ sábà bí oríire fẹ́ni kọ̀ọ̀kan wa àtàwọn ẹbí wa àtàwọn ọ̀gá wa ọlọ́mọ́sàbà ní sí dáadáa fún gbogbo wọn àṣàdúrà fún àwọn eléré wa àwọn tí wọ́n darí wa tí ọlọ́run bá kó ọ̀rọ̀ wa lé lọ́wọ́ ọlọ́mọ́sàwọ́lá ní ọlọ́mọ́sàbà ní darí wọn gbàbí eré ọlọ́mọ́sàbà ní tọ́wọn sọ́nà gbogbo iṣẹ́ ìṣẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá fi bára kàṣù ìtí afẹ́ bára wa sọ láàárọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú mùsùlùmí àtẹni tí ṣe muslim especially àwọn uh, Christians ọlọ́run alákọ̀ọ́kọ́ inú ta fẹ́ fi díẹ̀ múlẹ̀ òun náà ni pé ẹ̀sìn Islam nínú àwọn àṣẹ tó pa àti nínú àwọn àkọọ́lẹ̀ Islam òun náà ni pé gbogbo ẹjọ́ bá ti jẹ́ ẹ̀dá èèyàn tọ́lọ́run ti dá gbogbo wa ọlọ́run bá ní ká máa ṣe dáadáa síra wa anábà muhammad sallallahu alaihi wasallam anábì ni wa khaliqin nasa bi khuluqin hasan ọ̀gá wa tí wọ́n fi islam náà tán tẹ̀lé ọlọ́yin muslim ó ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́run pátá láì fi àyàfi sí lọ́wọ́ ti jẹ́dà ọlọ́run wa khaliqin nasa bi khuluqin hasan ẹ máa wùwà dáadáa sí wọn ẹ máa ṣe dáadáa sí wọn nínú àkọọ́lẹ̀ islam wọn náà ni wọ́n ti sàlàyé fún wa wípé ẹni tó wà ti jẹ́ muslim lọ́wọ́ fẹ́ sẹ̀sìn islam nìkan ni kó ṣe kò gbọ́dọ̀ bá ẹlẹ́sìn kankan sẹ̀sìn ẹ̀ ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim ó ní wa in jahadaka ọlọ́run láwọn òbí rẹ̀ àwọn náà ni wọ́n tóbi jù nínú àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n bá ní kọ́ wá bá wọn sẹ̀sìn àwọn على أن تشرك بي يقول قوابا وانسي ستان وانسي ما ليس لك بعلم ليه تجاك بي الله وصفه بكو سي إما ولا تدولون في آية ماشي الله فلا تطيعوهما الله ما ما تليوا inú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tó wà láyé ẹni tó ga jù tó tóbi jù ọ̀nà làwọn òbí wa òbí wa ju àwọn ọ̀rẹ́ wa lọ ó ju àwọn níbọ̀ wa lọ àwọn òbí wa wọ́n ju àwọn tí wọ́n náwó fún wa àwọn tó ń ṣe wá láàánú pọ́lá wọn ju àwọn adarí wa lọ nígbà ọlọ́run tí wá ṣàlàyé nípa tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ló tóbi jù lójú ẹ̀ pọ́lá wọn ló tóbi ní gbogbo àwọn ẹ̀dá tọ́lá wọn ní kọ́ ọmọ sí dáadáa sí ọlọ́run bá ní ìbọ̀lá tó ti àwọn ọmọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọn bá rẹ̀ tí ìbá ti jẹ́ sí Islam ní dáa fẹ́ ká gbọ́yé ni ẹ alákọ̀ọ́kọ́ ni mo fẹ́ ká gbọ́yé mùsùlùmí àtẹnudé ìfẹ́ mùsùlùmí kò síjà láàrin wọn ká mọ̀ sí dáadáa sẹ́nudé ìfẹ́ mùsùlùmí gan lẹ̀sìn wa ẹ máa kí wọn ẹ ní sálámà ní àwọn ọmọ sálámà ẹni wà àlékún ẹ kí wọn káàárọ̀ ẹ kí wọn káàsán ẹ bẹ àlàáfíà wọn ẹ bá rí ìyá alágbájáńkọ ọ̀bọ̀ alágbájáńkọ àti ilé wọn ti pẹ́ wọn tíráfù ni. ẹni tó sì bèèrè yìí kò wá mọ́sálásí ara ẹ̀sìn ọnọdụ wọn lọ́dọ̀ lágbájá ẹja lọ lékè níbẹ̀rẹ̀ lágbájá kò sínú àwọn tàjọ ń kírun ẹ ìbá wà mọ́sálásí kò sí tọ́kàn wọn bẹ́ ẹ ti jẹ́ àbẹ́ jẹ́ ọmọ èèyàn ẹ ní máa ń nǹkan dùnú ẹ kú oríire o tí bá bá ẹmọ̀ pẹ̀lẹ́ o ẹni à ń kì í bọ́lọ̀ ń ṣe sọ fún wa nìyẹn o èèyàn gbọ́dọ̀ máa torí pé dágbájọ́ ọ̀sẹ̀ sùn kọ́ máa wáyàn lódì ọmọ dá sí ọmọ ti dáadáa sí ẹni tí ọba fi lè ṣàṣìgbọ́ ẹ̀sìn débi pé ọkọ̀ ayé àdájọ́ bàbá rẹ̀ tì nítorí pé òun sì Islam ọkọ̀ àwọn neighbor ẹ̀tì kò yà sí wọn àwọn ọ̀rẹ́ kò yà sí wọn kò sí dáadáa sí wọn ẹ̀sìn kí ń ṣe o nǹkan mí ní sí kí ni ní ṣe ọlọ́ni láyé ni hakumullah anilẹ̀dín lam yuqatilukum fi ddin wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa taqsitu ilayhim ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n bá ń ṣẹ̀sìn ọlọ́wọ́ bá ní sọ fún ní kẹmọ́sí dáadáa sí wọn dáadáa ní kẹmọ́sí dáadáa sí wọn wọ́n ah, ah, ah, ni ah àfá níjọ́ tí ẹni tí èsì mùsùlùmí bá ti ròyìn rẹ bẹ́ẹ̀ ó ti di àwọn olólùfẹ́ ọlọ́ àmọ́jọ́ bá ti ní ha ha àmọ́ tá a sí fún ládùúgbò kìí fẹ́ rí wa kò ní kí wa ọ̀sìn kan òde kò ní kí wa wádàn òde kò ní ní ẹ̀pẹ̀lẹ́ bí òrí wa kò ní bèrè nítorí pọ́gbẹ̀sì ẹ̀sìn kan gbà ìgbàkúgbà lọ́gbà ẹ̀ka àrọ̀ ìyá kan fọ́ ẹ̀ka àsán ìyá sunday ọgbẹ̀rù lọ́wọ́ ìyá ṣẹlẹ̀ tí máa ń bọ̀ ìyá kérúbù ọgbẹ̀rù lọ́wọ́ ẹ̀ ló bá ti jù ọ lọ àbótú ẹgbẹ́ bàbá rẹ̀ àbẹ́ ẹgbẹ́ ìyá ẹ̀ ìjọgbẹ̀rẹ̀ islam ni ẹ tó jẹ́ islam assalam aláfíà náà islam bọ̀dá àwọn ọ̀gá náà mùsùlùmí àwọn wá ń ṣe àṣìgbọ́ débi pé tí wọ́n bá wá pè wọ́n sí ẹ̀sìn wọn wọ́n wà lọ lè dá lóhùn látara pé àwọn fẹ́ fi sí dáadáa sí wọn ọlọ́run bá ní lakum dinukum wọlé bí ọlọ́run bá ní ẹmọ́sìn tí wọ́n ń sìn o kálukú ọ̀sẹ̀sìn ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọdún ara ẹ̀sìn wa ni ọdún tí wọ́n náà ara ẹ̀sìn wọn ni bọ́dí má sì ti lọ́lẹ̀ ẹ́ átùmọ̀ inú àjọ ń jẹ padà ká gbàgbọ́ yìí yẹn torí ìdóhùn bá ní ìlẹ̀sọ̀ pé kó jùlẹ̀ ẹ̀dẹ́ mi náà bá belief kò lè sọ pé mìíràn ṣekí ni kí mi ní ojú ilẹ̀ tó wà ti jẹ́sìn a máa wá gbogbo ayé àlàáfíà láàrin ara wa yọ mọ lọ sọ́ọ̀sì rẹ̀ òun náà gba mọ́sálásì rẹ̀ lọ ẹ̀rí gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú padà yà òun yà sí sọ́ọ̀sì òun náà yà sí mọ́sálásì tó bá fọwọ́ sọ́ọ̀sì òun ni òun náà ní dáhùn bí yẹn bá gbọ́ kò tí gbẹ̀sìn irú wọn ni wọ́n wa lálẹ̀ tí wọ́n ní ẹnìkan torí pé kọ́ sẹ̀sẹ̀ wọn àwọn fẹ́ sáburú sí wọ́n lọ sí sáburú sí ọlọ́lọ́dà ọmọ ànábì ádámà ni àwa àlọ́ ni ìyá gbogbo wa ìpìlẹ̀ gbogbo ẹyọ kan náà ni látara wà tó wọn wù sí ó lè padà wá gbẹ̀sìn rẹ̀ yẹn látara wà dáadáa eléyìí ni fati alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ká dì mú láàárọ̀ yìí lẹ́yìn náà gbọ́n tí wọ́n ṣe lẹ́sìn wa ká mọ́ gbọ́wọ́ ayé sí pé ah, ọdọọdún ọdọọdún pírọ́blẹ̀mù yẹn bẹ̀rẹ̀ náà ni ọ̀rọ̀ oúnjẹ oúnjẹ ọdún irọ́ this is our belief ní ìbádé belief ẹ̀sìn ẹni ní India jẹ́mọ́ láwọn agbègbè kan ní India tí ìbá pa màálù jẹ kò ní sun ayé ìfowópamọ́ màálù ò sì dùn wọ́n wá rí ọ láàrin ìta ò ní sun ayé mẹ́ torí màálù yẹn ni wọ́n belief pa àwọn ṣe kíni àwọn sìn wọ́n gbà pé màálù lọ́wọ́ bá tàwọn wọ́n ní kò ṣe tó wúlò lára màálù padà ìgbẹ́ màálù òróró màálù wọ́n nígbà tí ó jẹ́ pé kò ṣe tó lè wéṣì lára màálù yẹn egun màálù kò wéṣì wọ́n nígbà tó jẹ́ pé kò ṣe tó lè wéṣì lára màálù yẹn màálù lọ́gbọ̀dọ̀ jọlọ wọ́n sì bọ́ ẹ̀ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ bìlífù lágbára púpọ̀ èmi ọjọ́ jẹ́ ọdún nítorí pé bìlífù mi ní kí má ṣe kí ni kí má jẹ́ ó jẹ́ pẹ̀lú mílẹ̀ jẹ́ ẹranléyá ẹbá fún lẹ́ranléyá a ní ẹ̀dà padà fọ́lájì ẹni àwọ́ kìí jẹ́ ní ṣùgbà nǹkan mi padà agbèsè ní jọ́jẹ́ a ti máa ṣe lọ́bà àti ṣe kò sí já mùsùlùmí ìbá àyàn jà ládùúgbò àfọ̀dáràn tẹ́sùn yìí tí mo fẹ́ fi muslim àtàwátájì sí muslim òun náà ni pé ànábì Ìsá alayhi salatu wassalam tí wọ́n máa ń pè ní Jesus àwa ìpè ní Jesus ànábì Ìsá làwọn máa ń ṣe ni làwọn máa ń pè tí mùsùlùmí bá ń sọ̀rọ̀ tó bá ní kọ́dà Jesus náà sọ nínú Kùránì ìṣọ́kùsọ̀ lọ́sọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ ní Kùránì ẹ̀yìn Ìsá lọ́lọ́run ṣe kí ni lọ́lọ́run ọba aláàtọ̀ àmọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ Christians Jesus làwọn ṣe kí ni làwọn ń pè báwo ni Ìsá ṣe jẹ́ láàrin àwa àti wọn alákọ̀ọ́kọ́ òun náà ni pé Ìsá oye annabi wa ni kọ́dà muslim ni kí ni mo pè annabi Ìsá kí ni mo pè ah bọ́ọ̀ bá gbà pé muslim là annabi Ìsá ó sì wọ́n lọ́rùn kí ni annabi Ìsá jama muslim kí ni wọ́n pè islam Ona àlẹ́sìlẹ́sìláàmù lèlá ìgbé tawhid òun ni ká máa fanarí wípé ọ̀kan lọ́lọ́run ẹyẹ ọ̀kan yẹn náà òun náà lágbọ́dọ̀ máa sìn ẹ̀rí ìtànkù ní ìsìláàmù ni ọ ẹnìkan yẹn náà lágbọ́dọ̀ máa pè tábá níṣòro tábá lẹ́ni yẹn tàlẹ́ni tí ń bẹ sí gbogbo kan tó máa bẹ tàní ń bẹ tí ó ti fún àwọn náà tó fi fún gbogbo nǹkan ní àṣẹ pé kọ́ máa bẹ ta ni wọ́n máa bẹ nígbà gbogbo nǹkan ọ̀bá bẹ mọ́ kò sẹ́ni tó lè tẹ́lí sí ìròyìn yẹn lẹ́yìn àlá ẹ kí gbogbo nǹkan tó máa bẹ ta ni kọ́kọ́ ń bẹ àlá ni gbogbo ohun tí ń bẹ pẹ̀lú àṣẹ ta ni fi ń bẹ àlá nígbà gbogbo nǹkan ọ̀bá bẹ mọ́ ta ni wọ́n bẹ àlá gbogbo ayé lọ́mọ gbogbo alámọ̀ àti muslim àti christians ibi tí a ti yàtọ̀ ní pé àwọn ọmọ wa fẹ́rí kanlẹ̀ fún ọlọ́wọ́n bá yẹn a sì máa sìn a sì máa pè é a sì máa tọrọ orí lọ́dọ̀ ẹ̀ àwọn àwọn òsìn ọlọ́run ìrísàlẹ̀ àwọn sí kíní làwọn sìn gbọ́gbọ́ ní jésù olúwàwà tọ̀ wọ́n náà sáńgbò tí wọ́n bá sì níṣòro oye èyí tó fi ní ọlọ́run ló ti Jesus ẹ̀hẹ̀ ó pè bí kọ́ wá hẹ́pù òun àwọn sì gbàgbé kò lè hẹ́pù yàn ta ni mo hẹ́pù yàn jẹ́wọ́ Allah ibi àti yàtọ̀ nìyẹn o àbí òsìn mọ́tò nígbà mọ́tò fẹ́ rọ́ọ̀lù mọ́tò kejì ọgbọ́jọ́ ní Jésù àbíkún Jesus kí láwọ́ pè la ilaha illallah la hawla wala quwwata illa billah Allah ọwọ́ lẹ́sìn kan náà lájọ́sẹ̀ onígbò mùsùlùmí tó ń sọ̀rọ̀ yẹn ọyọkọ padà sílé kí ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn làájọ́ ń ṣe àwọn sin ọba tó dá ànábì Ìsá ànábì Ìsá làwọn ṣe kíni làwọn sìn mo lọ sí island ní ọdún kan níwájú church báyìí ó sì kọ́ síbẹ̀ boldly ó ní Jesus is God ah àyàmíjá God báwo God tó ṣe tẹ́lẹ̀ tí ò ní padà sí lọ́wọ́ padà yá ṣé God mọ́ sóni

kí gbogbo àwọn mùsùlùmí kálọ̀ lè mú dání suratul nisa Quran 4 verse 163 kí ni wọ́n gbé jama suratul nisa Quran 4 verse 163 ọlọ́run ọba aláàtún sọ pé mùsùlùmí ni anabi Isa tí wọ́n ń pè ní Jesus mùsùlùmí lànàbì Nuhu alayhi salatu wassalam muslimu ni anabi ibrahim ẹnpin abraham muslimu ni anabi ismail muslimu ni alayhi salatu wassalam muslimu ni anabi ishaq alayhi salatu wassalam muslimu ni anabi yaqub àti gbogbo àwọn ọmọ rẹ̀ alayhi salatu wassalam muslimu ni anabi wa ayub muslimu ni anabi wa yunus muslimu ni anabi wa harun alayhi salatu wassalam ni anabi wa suleiman muslimu ni anabi wa dawud àtàwọn anabi mi ìtọ́lọ́wọ̀n dárúkọ nínú ayẹ̀ ọlọ́run wá sọ nínú ayà yìí náà pé muslim ni Ìsá tí wọ́n pè ní Jesus islam ló mú wá sílé ayé àlàáfíà ló mú wá sílé ayé ẹ máa ń sin ọlọ́run nìkan ló mú wá sílé ayé ẹ bá níṣòro ẹ máa pe ọlọ́run orúkọ ọlọ́run nìkan máa pe orúkọ ọlọ́run lórúkọ ọlọ́run lórúkọ ọlọ́run kìí ṣe lórúkọ Jésù òní lórúkọ ara òun ó ní lórúkọ ọlọ́run fòrókọ́mọ̀ pé òun ò lè ṣe ọlọ́run nìkan ló lè ṣe kí ni ló lè ṣe sọ́dọ̀ kí ni jàmbá An-Nisa Quran 4 verse one sixty three أعوذ بالله من الشيطان الرجيم ولرباني إنا أوحينا إليك ولرباني أتيران سسر محمد إليك هو محمد أتيران سسر كلا فينا سسر النبي إسلام كما أوحينا إلى نوح يجب أسيران سسر نوح nǹkan kan náà ní sẹ́ta anáṣẹ́ ní méjèèjì the same message níta àfi rán wa Muhammad Islam wọn náà láfi rán Nuh kílà nábì Nuh kíní jẹ́ Muslim wan nabiyyina min ba'di àtàwọn ànábì mi tó wá lẹ́yìn Nuh gbogbo wọn Islam láti kíní láfi rán wọn wa awhayna ila Ibrahim ila Muhammad bá a ṣe ránṣẹ́ sí ọ níta àfi ránṣẹ́ sí ọ gẹ́lẹ́ òun náà láti ránṣẹ́ sí Ibrahim nágbìn Abraham wa Ismail àti anabi Ismail nǹkan kan náà láti ránṣẹ́ sí wa Ishaq àti anabi Ishaq wa Yaqub anabi wa Yaqub nágbìn ní Jacob wa al-Asbat àtàwọn anabi méjìlá tí wọ́n jẹ́ ọmọ Yaqub àwọn náà pè ní al-Asbat ọlọ́wọ́n bá ní wa Isa Allahu akbar wà Ìsá ọlọ́run bá ní àti Ìsá níta àfihàn ránṣẹ́ṣẹ́ Muhammad òun náà ńlá ní kí Ìsá náà wá sí kíní kọ́ preach òun náà ní Islam ẹni tí máa ń preach Islam kí náà máa jẹ́ Muslim wà Ayuba ọlọ́run ní Ayub náà Jacob wà Yunus àti Yunus wà Harun àti Harun wà Suleiman àti Suleiman wà àtàyìnà Dáúdà Zabura àti dáúdà náà awá fún ní tíra kan tán pè ní sàbúrù gbogbo àwọn tọ́lọ̀ ń dárúkọ yìí ọlọ́run ní ìrẹ́ ànábì ní tó mú wá sílé ayé làwọn náà ṣe kíni ni wọ́n mú wá sílé ayé islam ló sì mú wá ìwọ́n mọ̀ jẹ́ muslim ànábì ní wà ánà awwalul muslimin ànábì lémi ní àkọ́kọ́ mùsùlùmí nínú ìjọ yìí ànábì tó ti ṣáájú rẹ̀ ńkọ́ Mùsá kí lọ́lọ́ ń pè mùsùlùmí lónà Mósè mùsùlùmí ẹ̀yọ́mọ̀ yá mi nílẹ̀ ẹ̀sìn wa Quran 4 verse 1 63 fundamentalist ni wa àyèsí terrorist kí ni mo gbọ́ fundamentalist gbogbo ẹni tí ń bẹ ládùúgbò ìjọba ní sàbòsí kò sí aburú kan tí ń jáde ń bí ọlọ́run bá láà lọ́sàn dáadáa ni wọ́n jáde ń bí bọ́lá bẹ́ẹ̀ nìkan wá lọ́wọ́ sàbúrú tó bá wọ́ bí yóò sì jáde padà òṣèré ọlọ́run bá ọ̀dá bí ilẹ̀ nítorí aburú nítorí dáadáa ni torí àlàáfíà ni bí ìbá darapọ̀ mọ́ wa tọ́wọ́ dọ́gbọ́n tọ́fẹ́ máa sàbúrú ọlọ́run sì yọ láàrin wa kò sí ẹni kẹsí ẹgbẹ́ tọ́lá fi máa yọ wọn torí Islam pure Islam ìnẹjà sí sọ́tún nìsá Quran 4 verse 163 ìbẹ̀lẹ́ lọ́run ti ní Nuh Muslim ni Ibrahim muslimun Isa tí wọ́n pè ní Jesus muslimun this, this, this is our belief ìjọba ní wọ́n dákọ̀ ànábì Isa kí la máa sọ alayhim salatu wassalam aláfíà ọlọ́wọ́n bá kọmọ bá peace be upon him bá a ṣe máa wí ni ẹ̀ àwọn ti ṣe ọlọ́wọ́n bá ni ànábì wa sí ni la nufarriqu bayna ahadin min rusuli àṣìyàtọ̀ láàrin àwọn anábì ọlọ́ gbogbo wọn pátá nígbà anábì Ìsá lọ tọ́lọ̀ ń gbé lòkè sánmà tí wọ́n retí anábì gbẹ̀yìn anábì gbẹ̀yìn jáde ọ̀dọ̀ àwọn Arab lọ́fà táwọn ọmọ Ísírẹ́lì fi láwọn òtẹ̀lé làwọn fi dá ẹ̀sìn tí wọ́n lẹ̀ ẹ̀sìn tí wọ́n dálẹ̀ òun náà ní kálukú wọn ṣèdè sí kì í ṣẹ̀sìn tá anábì Ìsá mú wá nù ẹ̀sìn tá anábì Ìsá mú wá Islam ìsìn tí jẹ́ Islam òun náà ni pé kágbàgbọ́ kan lọ lọ́hùn ká sì máa wá sin ọlọ́run ọba yọ kan yẹn tá bá sì níṣòro ká máa porúkọ ẹ̀ ẹ̀rí gbọ́n lọ́kọ̀ rẹ̀ ẹni tí ìbáṣe muslim tó bá gbọ́mù láàárọ̀ yìí sí tó bá rò dáadáa tó rò jílẹ̀ ọyọ́ kájọ kírun lọ́sàn yìí ìgbàfà ọ̀rọ̀ yẹ́ kọ̀rẹ́ tí ó tẹ́ni tí jọ́ lọ́wọ́ lẹ́yìn aláwọ̀ ọba yọ kanáà ni ó ó ní kanáà la ọ̀sọ̀ tí ọ dákẹ́ ni ànábì náà sọ tí ọ dákẹ́ ni ẹni tó gbọ́gbọ́ ẹni tí ọgbọ́ òṣèkí ni kọ̀gbọ́ àmọ́ tá a máa ṣe ni pé bàbá ti ń sọ ká máa wá fàdúrà tì í ife ìwọ ọlọ́run àti sàlàyé ìsìláàmù fáwọn èèyàn ládùúgbò gbogbo àwọn tí ìsìláàmù ti hàn sí tí ó ti kílẹ̀ sí kọ́lọ̀n kọ́ bá sí ojú wọn kí wọ́n rí ìmálẹ̀ náà tí wọ́n bá rí ìmálẹ̀ kọ́lọ̀n tí wọ́n lè tẹ̀lé ìmálẹ̀ náà láti wọn sàdọ́ àfáwọn tí wọ́n ti wà nù mùsùlùmí bóyá nítorí ìṣòro kan bóyá kò bímọ bóyá kò iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ tọ́wọ́ fi ìsìlámù lẹ̀ gbogbo pọ́blẹ́mù tọ́lọ́wà ń bí yẹn lọ́wọ́ débi dín lọ náà dọ́bù rẹ̀ lọ́wọ́ bẹ̀ tọ́wọ́ fi ìsìlámù lẹ̀ sọ́nà sọ fún ọ pé àwọn Musa àtàwọn Nuhu àti gbogbo àwọn Harun àti gbogbo àwọn Yakubu yìí sọ́lọ̀ lọ́wọ́ ọ̀dán gbogbo wọn wò gbogbo àwọn ọ̀dẹ́bẹ̀ lọ́nà tá a kàálẹ̀ yìí tá a bá bẹ̀rẹ̀ sí ka biography wọn àwọn àdánwò gbàngbà báyìí lọ́nà ọba aláfikà wọn kí ló gbé ànábìyí sá lọ sọ́mọ kí ló gbé lọ sọ́mọ ìbá dáwọ́ yìí ogun ọ̀tá ni tí ìbá ti pín wọ́n fẹ́ pa ní sí ibi yọmọ jíṣẹ́ rẹ̀ lọ́wọ́rẹ́wẹ́rẹ́ látàkùn torí tọ́lọ́wọ́ bá aláà bèlífù yí kámọ̀ jẹ́ ọbọ́lẹ̀ àwọ́ta jẹ́ muslim àtàwátà ìsìn muslim ọ̀rọ̀ méjì mọ́ sán alákọ̀ọ́kọ́ òní ìyàtọ̀ ń bẹ láàrin kámọ̀ sí dáadáa sẹ́ni non muslim àti kámọ̀ bá ṣe ẹ̀sìn rẹ̀ ní ìmọ̀ sí gbọ́ káwọ̀ mọ́ sí gbọ́ ẹni tí ó muslim náà ti máa ń gbọ́ mi kọ́ mọ́ sí gbọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ànábì sáhùn tọ́jẹ́ pé ń bẹ láàrin àwọn méjèèjì òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ni kò kí sọlọ́run ànábì wa sì ni ẹni tó bá lóun gbàgbà ànábì ọlọ́run ọba ni yíṣá wọ́n sì pò ókọ̀ ẹ̀rẹ́nu Islam àmọ́ tí wọ́n fi rán káwọn èèyàn ṣe ń ṣe o nǹkan mí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe believe wọn abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹni kọ̀ọ̀kan wa wọ́n lè mọ́sà fẹsẹ̀ wa múlẹ̀ nínú Islam àwọn ọmọ wa àrọ́mọdọ́ ma wa kọ́lọ́mọdé wọ́n ṣẹ̀sìn mí lẹ́yìn Islam gbogbo àwọn tí wọ́n ti islam kọ́lọ̀ dáwọn náà sí islam kí gbogbo wa kalẹ̀ rí ọ̀nà ọlọ́run alẹ́ wà jẹ́ náà ọlọ́run gbogbo àwọn ọdún sálọ ọlọ́run bá dá wọn padà gbogbo olú ti dé torí bí eh, mídíà sí mú islam débẹ̀ <laughs> gbogbo àwọn afáà tí wọ́n wọ́n gbìyànjú láti spread Islam wọ́n lọ́ba sọ wọn níbi aburú gbà ọlọ́ba aláàkọ́ba dáàbò bò wọ́n ọlọ́ba aláàkọ́ fẹsẹ̀ wọn múlẹ̀ kọ́ pa wálé lẹ́sẹ̀ Islam subhanakallahumma wa bihamdika ashhadu an